àwọn àkàrà rẹ̀ àdéhùn sáwọ́kà náà ní adi forty nine ní àdéhùn ẹlẹ́kọ̀ọ́ ọ̀hún ní àádọ́ta nínú síra mẹ́àtọ̀ ní ìpínlẹ̀ tí a wa. عن ابي هريره رضي الله عنه قال ان رسول الله صلى الله عليه وسلم قال ياتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه أمن الحلال أم من الحرام أخرجه البخاري أدري ذكر الإخوة من محمد عمري منه إن جوك على ما سأله نوى كايبا من السكين níta ń sọ yìí náà ti ṣẹlẹ̀ o kọ́dà ló kọ́ ọ̀sán ká yín jẹ kọ́dà ní tí o bá dé níbi àwọn ọmọ àdúgbò gẹ́gẹ́ ní pé kò lajú kò máa ti lọ. àdàbí sọ̀rọ̀ wá wà ní sọ́là ní yá sálà náà zàmánù àkókò kan bọ̀ wá bọ́mọ ènìyàn láyé o àkókò kan bẹ ní padà tẹ́lẹ̀ sọ́mọ ènìyàn láàyò bá nílé máríwù máa ákọ̀dà nínú ọmọ èèyàn ò ní kò lá kò ní bìkítà kò ní níkà fún níbi tó ń fi ń mú nǹkan níbi tó ń fi rí nǹkan tó ń rí amínà àlẹ́ amínà àwọn ṣé ibi tọ́lọ̀ ń ṣe lé ẹ̀tọ́ lòun ti ń rí ọ̀rọ̀ kójọ ni àbí bí tọ́lọ̀ wà nígbà láti ilé wo kò ní kùn lá kò ní kìkìtà yàmá ẹ̀dá kù lórí bí abẹ́rẹ́ rẹ̀ ó ti rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó kálukú wa náà wá sí ọ̀yìn àdéhùn ìṣá ìdìdàlì dọ́ńkálukú wa náà ń fojú gan ní lójoojúmọ́ ń ju eré ìtàkùn ṣùgbọ́n bí tí kò kórè o ẹni tó ń bá wọn kó wọn pàdé ọlọ́run jọ fún un síbẹ̀ ìwọ ọlọ́run bẹ̀rẹ̀ mẹ́ẹ̀ yóò sì dẹ́kun lórílẹ̀ náà tó yẹ pé wọ́n máa ronú tó lóòrò òsèlú jíjẹ mú ọ̀la tó níbi tọ́lọ́ wọn bàlẹ̀ sọ̀rọ̀ àtìlẹ́kùn tó wọn òbí ni máa lọ lè mú tó wọn ọjà àbí tó wọn mú àbí tó wọn nà níbi tí ọlọ́run bàlẹ̀ sọ̀rọ̀ àtìlẹ́wọ̀ bá anabi jẹ ká lọ àdéhìí pé káwọn tó jọ wá lójú nínú àwọn ọ̀gá kàrà ní orí kàrà ń ṣẹlẹ̀ nítawọn anabi wa sọ kalẹ̀ mu ó ti dé já tirẹ̀ rẹ̀ báyìí dépò pé ẹlòmí ò tiẹ̀ wá láàrin sí má àárọ̀ ni wọ́n wá bá torí pé asọ́jú ọ̀rọ̀ níbi ìfẹ́ràn ìbàjẹ́ tó ti gbogbo lára mi yàn wà á máa dá àgbàkátà wà á máa fa òwúkúwe. nígbà wà rẹ̀ nìkan ti pé òwúkó ìlà kọjá àrámù wọ́n máa fi tọ́ sí ẹ pé ìwọ ọ̀gbọ́n tó wà láyé níta tí wọ́n mọ̀ ẹ́ pé mọ́tò aláàlú tuntun pẹ́tipẹ́ àrámù tó kú táwọn èèyàn ń kán rè tọ́ ọ bá yẹ pé òní bá a. gbàdá ẹgbẹ́ ẹgbẹ́ àwọn èèyàn wọ́n ti jinlẹ̀ níbi ìwà bàjẹ́ wọ́n á tún ní òrẹ́tẹ̀ wèrè oògùn onínú rẹ̀ wo ni òwe tiẹ̀ dúró gbogbo àwọn tó ń tó òwe inú òwe òwe oná ọlọ́rọ̀ yorùbá láti lè máa fẹ́ fìdí wípé haramu yìí tẹ́ òun ló kù láyé bẹ́ẹ̀ kí èkó máa wá kọ́ ọ́ lọ́dẹ bẹ́ẹ̀ sì ló bí ọlọ́run wà lẹ́kọ̀ọ́ lánàá tí wàá kọ́ múra wa nígbà tá à ń ta fúlá tó lò tí wàá kọ́ tàkà tó wa ní àwọn àdìsíta ní sọlọ lọ́wọ́ àyè sọlọ gbọ́dọ̀ yìí wà. ànábì sọ fún níbi tí wọ́n máa béèrè níbi tí a tún máa tọ́lọ́ tún máa ṣèdájọ́ wájú wẹ̀ lùjáàmù ẹsẹ̀ wa ò ní yípadà àmì tọ́lọ́ béèrè béèrè béèrè lọ́wọ́ wa ìbéèrè alákọ̀ọ́kọ́ ìsẹ̀mí ayé wa tá a lò ọlọ́run béèrè pé mo la lò ó kásí ọ̀dọ́ wa tá a lò ọlọ́run lò ó pé mo la lò ó kósí ẹlẹ́ẹ̀kẹta òun ni àwọn tọ́lọ́run fún ní mímọ̀ kí ni wọ́n fi ìmọ̀ náà ṣe àtàrà ikú ọ̀rẹ́ ilé náà yóò lé yìí pé àwa máa bá àbá àti ọ̀gá àbọ̀ níwájú ọlọ́run àbá àti sàmì ìyẹn jẹ́ pé ó fẹ́ gbàgbọ́ ọ̀rọ̀ àmọ́tò rẹ̀ àti ìṣòro béèrè lọ́wọ́ ẹ̀ ìmọ̀ tá a fún ọ fún òtún ṣe. eléyìí ni máa pa ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá mi láyà sí owó lówó wọn á kọ sí èsì lẹ́sìn bá wẹ̀ torí kí lè mú òun lè tọ́ wọn gbà. níjọ́ tọ́lá òun yìí kọ́ kí ní wájú ọlọ́run kú ó dùn ẹ̀sẹ̀bẹ̀rẹ̀ òdùn òdè yìí. tó bá rọ̀ ọlọ́wọ́ abẹ́rẹ́ wípé alimani owó tẹ̀yàn kújọ ayélujára kìkẹ́ sábà wò ó síbo ló ti rí kújọ amínà ní àdáyàní amínà ní àrọ sẹ́ńtì tọ́lọ̀ ṣẹlẹ̀ wòlé àbí tọ́lọ̀ ṣẹlẹ̀ jama wọ́n bẹ̀rẹ̀ ọ̀gá lówó ọ̀gá lówó lòdùn bẹ́ẹ̀ sì ni àwọn alábáwá ní màánù ìṣá ẹ̀sìn ẹni abánikọ́ wa lù ẹni abánikọ́ wa sọ tẹnu ẹ ebi yà lò wa kọ́ mi wa sọ tẹnu ẹ yóò ti yà lò òdúró ti lè kú lè wẹ́ mọ́ àtúkọ́lọ́ wo la yà lò wà fún ọkùn sí láyé sí láyé lọ sí orí ìwọ àmì lábẹ́ ìwọ yà wà sọ tẹnu ẹ kó olùkọ́ ní kó lọ ìjà ní ọ̀sẹ̀yìn tó tọ̀ torí ìdí eléyìí kó wà lọ́wọ́ wa náà táǹkó ọ̀rọ̀ jọ. àbí olórí ẹgbẹ́ tó ọ̀jẹ̀ náà nìkan ni ìdí kálukú wa ká máa kí ìsára o ìta anábì sọ yìí ìdúpọ̀ anábì sọ yìí ká máa ṣe ni o anábì ká máa ṣe nínú dáàbò fún ayé ni nínú àwọn ìdí ọ̀wá ta nínú àwọn ọ̀gbìn ayé tó sára ẹni ìdílé yìí wọn wọlé síbi aláàbí wa ni aráàlú kéèyàn wá ya mi náà wá tó wá lẹ́nu kan tó bàbá dánwò rẹ̀ wọ́n á lọ́wọ́ lórí ẹ̀dá fún kó o ti jẹ́ fún ẹ̀kọ́ fún ọdún tẹ̀lé wọ́n ti kọ́ olóró wọn ní olówó tó wá. bẹ́ẹ̀ sì wọ́n gbọ́n ju kóró kẹ́kọ́ ó béèrè lọ́wọ́ fún pé ayé náà ti tàgbàrà wò olùwúdìrí wú olùwúdìrí owó náà táwọn èdè wàá bẹ̀rẹ̀ sí àwọn lórí ìdílé ọ̀nà kódà kò sí tọ́ka ní káwọn kò sí tọ́ka rẹ̀ fún wa náà ọ̀gá náà kankan tí ó ka burú bá wọn kan kó wọ́n láti jáde kódà kan parọ́ bá wọn kan kó wọ́n láti jáde dọ́kọ̀lọpọ̀ àwọn èèyàn wá sí ni lọ́nà àrà wọn anabi ti di kama pé nínú eléyìí tí máa fa wàhálà láwùjọ tí máa fa ìdààmú láwùjọ tí máa fa àìníkọ̀kànbalẹ̀ láwùjọ wà nígbà tó bá dé sí pé àwọn èèyàn kìíta síbi ọ̀nà aláàlẹ́ ni owó ti jáde ni àbí ọ̀nà àránù àwọn èrò ìdídà mẹ kó wọ́n sábà jáde sí eléyìí èsì ìfọ̀kànbalẹ̀ sáwùjọ oníṣẹ eléyìí àwọn akẹ́kẹ́ mùsùlùmí àbí wọn tó wọlé ìṣe mùsùlùmí tó ń kọ́ wa tí wọn bá ti rí ọ̀rọ̀ tiẹ̀ lọ́nà àláàlú ó ní ìfọ̀kànbalẹ̀ wọn jù ọlọ́wọ́ ó ní ìfọ̀kànbalẹ̀ wọn àtúgbò ayé ọba àwọn àbú ọ ìwọ sájà ayé wọn àbú ọ àwọn tí wọn ń bú ọ lónìí lọ́gbọ̀n ọlọ́pàá fún ọ̀rẹ́ ìjọba ìsìlámù abẹ́rẹ́ bàtà lánàá ní ẹ̀ ọlọ́pàá طبعا كل واشيو برحمته يا ارحم الراحمين اللهم انا نعوذ بك من جاد البلاء ولذة الشقاء وسوء القضاء وشماتة الاعداء اللهم انا نعوذ بك من البرد والفنون والبلدان ومن سيء الاسقام سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين